يا من هو الله ومن لا يسمى ذلك الاسم له ومن كل ما نجبه يا Wàdúrú ẹ̀jẹ̀ من السوء والنعمة أولي الأنعام ومن كل داء نشد نشتكيه متأمنا ومن فتنة الدارين يا رب نجنا وأنزل علينا العفو يا من بعفوه الحمد لله الحمد لله الذي فرد بتدبير الأمور لا بشريك لي أنه مقرر ولا رسول مرسل ولا أحد من خلقه أشهد أن لا إله إلا هو شهادة من يرجي رحمته ويرضى ويقومه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله أقول طبعا الاثنين كما تجري النبي صلى الله عليه وسلم إنه بدأ من تكبر من جده هو ربنا تعليكم كان النبي وبركة القول آمين أتواني من الصحابة ọba dẹ́dà àwọn ìpàdéhùn fún wa látòrí àwọn nàbí pẹ̀lú ọba kí ànàbí ìjọba ìjẹ́mà tọ́n kí àwọn sọ̀hábà ó ń tò kí àwọn kan pẹ̀lú ànàbí dákun bàbá àti ìyá wa kí wọn pẹ̀lú ànàbí o àwọn àfa wa àwọn ọmọ kí wa kí wọn pẹ̀lú ànàbí o àwọn àyà wa àwọn ọmọ wa kí wọn pẹ̀lú ànàbí o àwọn àna wa àwọn ọ̀rẹ́ wa kí wọn pẹ̀lú ànàbí o àwọn bí ọ nígbàdàn ní kan sí rẹ gbogbo àwọn àfa wa pátá tí wọn kọ́ ọ́ ọlọ́ba ní gbàgbọ́ wọn. Gbogbo àwọn tó ṣẹ́kù mọ́jà ìwé wọn, mọ́jà kọ́ bàjẹ́. Ìkó òní wọn, mọ́jẹ̀ kí àgùntàn wọn padà wà lórí ìtọ́nà wọn. Bákan náà, mo wá ń fi àsìkò yìí, mo fi ń kí pẹ́sẹ̀ǹtì wa kí wọ́n tún tí wọ́n fà wá ń fi sáré, tá rí kọ́ yán wọ̀. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Àmín ìjọ́kùjọ́tẹ̀ bá gbàrọ̀ ìbọba dẹ́dà ẹ̀ní lọ sí lélé ẹ̀ní lọ sí nílé èṣù. àmìnà. wọ́n wá borí ẹlẹ́bí àtẹ̀kọ́ wájú àfà ó lè tó bẹ̀rẹ̀ sí. ọlọ́run ọ̀rọ̀ fẹ́ fún ọ̀jẹ̀lé náà ṣé kò ní mú nǹkan mi wà ní sínú fóun gbogbo ọjọ́jẹ́ bá máa sínú ilé èṣù kẹ́ẹ̀dì máa sínú. ọlọ́run jọ tó bá yíwọ́ fẹ́dà gbà mí wọ́n á máa lẹ lébẹ́lì pọ̀tẹ́ẹ̀lì mọ́lá wọ́n á lẹ lébẹ́lì pọ̀tẹ́ẹ̀lì mọ́lá ọ̀tọ̀ five thousand ní apọ́ọ̀tù ni wọ́n ti fún àwọn wà nílé bẹ́ẹ̀lì mọ́ pẹ́lẹ́tì wọn àdébẹ́ kí ló pẹ́lẹ́tì bọ́yọ́ jọ àdúrà ọ̀dà mo fi ní kí ẹni ọlọ́kà ṣoṣo tó dìde tó sì lọ gbogbo bárakì mọ́ níbi wọn ti ń gbé ìgbà tí ìrẹ́ yí ojú àdúgbò yẹn ìdábọ̀ bá sanjọ́ ohun ìgbẹ́ ní ìkàbí ìgbésẹ́ ó sì lọ fọ odidi báràkì ó sì fọ mọ́ ọbátẹjọ́ ẹ̀ẹ̀mẹ̀ pòórá o wọ́n wá fi sí kí gbogbo àwọn àfà wa jẹ́ máa wọ̀ lóyìn pẹ̀lú èròǹgbà kan sí kejì àní sọ́kún lọlé. Amina. Tí a bá lẹ́nì kan gbẹ̀wọ̀n lọlé ka débi àtẹ̀yìn. Ọlọ́run tí ọ̀yọ́ dàpọ̀. Ọba yí wọ́n gbà mí èèyàn a máa gbọ́ sípì lọlé látàjù. Gbogbo tí wọ́n ní ìlú wọn ní ọtí lò mú. Wọ́n ní àgbo kan bẹ tó ba láàmú. Àti tí a bá gbé lọlé. Láti inú ọ̀sítù bọ́ sí inú ambulance. Láti inú ambulance náà ní ọtí wa ọba ti ní ìpàdé ẹ̀ ní airport. Débẹ̀ bọ́ sí ọ̀sítù wọn. Ó ń kájú wa à ní gbọ́sọ̀ padà wálé. Wọ́n ń bí nígbà tí kò tẹ̀ tí wọ́n fẹ́ gbẹ̀yàn sí pé ilẹ̀ Yorùbá wọ́n máa wá sọ pé yóò kò ní òkú lóye ìgbè tó jẹ ní. nígbà tí wọ́n kọ́ ọ̀gbìn ìgbà wà ní ìṣọ̀ wọ́n yóò kó lóye ìgbè tó jẹ ní. yóò wá ẹgbẹ̀rún sí yàrá ten thousand pounds yóò Owó ìwòrí àti gbogbo ilé. Àti ilé àtoko ìkẹ́kọ̀ọ́ ní bàjẹ́ láàwí. Mọ́jẹ̀ kẹ́kọ̀ọ́ dá ọ̀nà wa lọ́wọ́. Ọlọ́dà kò sá mọ́ Bàbá ọlọ́mọ yìí. Bàbá ọlọ́mọ. Ọ̀gá mi. Fẹ̀gbẹ́ gbàgbà bó ti ń sọ èèyàn dáadáa wà. Èèyàn dáadáa bàbá ọlọ́mọ méje bá bọ́ ọlọ́mọ ọbẹ̀rẹ̀ kọ́. ọlọ́dàkùn ọmọ yìí má ṣe ní òfin àti jẹ fún wa. jẹ́ àmà lékún dáadáa. ṣèbí ìgbẹ̀ta ni wọ́n. No, bí ọba jọ bàbá yà báwa bá ń bẹ́yọ̀ kan, tí àwọn tó fọ́nà bí kan ní, ṣe bí mẹ́ta ni bàbá. Wọ́n ò ní ní sáré lùi. Ọ̀tún ìmọ̀ kan nígbàtí ọba àgbà ní ìwò tí ó rẹ̀ ní náà lọ sùn níyà tí wọ́n lórí àmì ọlọ́run sọ ọmọ gbígbé jù sọ́hùn ọlọ́run sì bá mi wò wọn àwọn méjèèjì ó ti jà ìfẹ́ sí lọ́dún ọlọ́run jọ ọlọ́run dákun ọmọ àdúmìkò wà láì èmi ò kí n kó kò bàbá ọlọ́run ọ̀sẹ̀ àdúrà sí mi inú àbáyé ń dọ̀ tó tí ò dé ní pamọ́ ẹ ní padà bánújẹ́ ọlọ́run jọ yọ ọjà kan ẹ ní padà bánújẹ́ ẹ ní papó bẹ́ẹ̀ sì ní pàpó sọ́jà wọn sọ méjèèjì. wọ́n ní ẹ ní papó ẹ sì ní pàpó. ẹ ní sófò ẹ ní sófò. ẹ ní sófò ẹ ní sófò. ìyàtọ̀ bẹ́ẹ̀ láti méjèèjì ẹ̀ẹ̀ni yàwọ́ ẹ̀ẹ̀ni yàwọ́ ẹ̀ẹ̀ni yàwọ́ ẹ̀ẹ̀tún ní yàwọ́ ọlọ́run jọ wọn. Ní mo ní ń sọ lọ, ní pẹ́lẹ̀tì ń gbọ́n ní kẹ́kẹ́ pé tí mo ti gbà yọ̀dá lọ́wọ́ àwọn ibi tó rẹ̀ wá sí. Aláwọ̀ àtìbọ̀. Ṣé mẹ́rin bá ń bà lọ́dọ̀ ẹ̀dàpẹ̀ ìpẹ́lẹ̀tì ẹjọ́. Mo tún wá jí àwọn kẹ́lí pèsè tí ọ̀sẹ̀ tó fẹ́ já. Ọmọ bá àgbó ní orí àrẹ. Orí àrẹ. Ọlọ́run ti Amina. Ẹ̀dẹ̀ra ọ̀. Amin. Ẹ̀sìnira. Amina. Ààrẹ nìyàn ojú gbogbo ní ìsàn. Amin. Wọ́n wà ní kéèyàn ọ̀rá. Kéèyàn ọ̀rá náà ní kó tó máa jẹ àríjú ara rẹ̀. Èé. Ìdàkùn ní báyìí. Àmín o. Ọlọ́run jẹ́ ọ̀yọ́ dá. Amin. Ǹjẹ́ wọn ni màá ti bẹ́tẹ̀ ìta? ọlọ́jọ́ ọlọ́dàkùn ẹ̀tọ́ ìyàwó sí ọmọ ẹ̀tọ́ ìwọ̀tọ́ ìyàwó sí ọkọ ẹ̀tọ́ ọkọ síyàwó tàbáyá ọmọ wọn nǹkan ọ̀gá yóò kàn máa bọ̀ wá lásìkò àsìkò lọ kí n dá máa sọ ní ní àwọn ọkùnrin ọba dẹ́dà kọjọ́ kọ́ mọ́ bọ̀kọ̀ lọ́wọ́ wa fáwọn ìyàwó wa kí wọ́n mọ́ bá aṣòlò. amina sọ́sẹ̀ bá ń sọ àwọn ọkùnrin kọ́lọ́run kó jọ kó mọ́ bọ̀kọ̀ lọ́wọ́ wa fáwọn ìyàwó wa wọ́n bá aṣòfò. àtórí wọn náà ni. torí tí wọn náà ni. àríyáwó ẹ dákun à. ẹ̀yin náà ṣàdúrà fún un. jẹ̀mọ́ ọkùnrin rẹ̀ ní máa níyàwó kan. ọkùnrin rẹ̀ ní máa ń ní ìyàwó kan. nítorí pé ó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ ju ẹ̀ lọ nìyẹn. ta ló níyàwó kan ní nítorí pé ó nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ju ra rẹ̀ lọ kéde tẹ̀tẹ̀. ọkùnrin rẹ̀ lè tún máa ń ní ìyàwó kan lọ owó nífẹ̀ẹ́ rẹ̀ ìyàwó ẹ̀ lọ ní kìí tẹ̀tẹ̀. ọkùnrin rẹ̀ bákan náà ó máa ń níyàwó jẹyọ kan lọ nítorí pé ó nífẹ̀ẹ́ ara rẹ̀ náà bákan náà àmọ́ kìí tẹ̀tẹ̀. jọ̀mọ́ àkàlọ́ hmm. àjọmọ̀ ṣùgbọ́n kò tẹ́jọ́ ní ilé ẹ̀fẹ́ ìyàwó òòrùn fún kò sì tí ó ń sọ náà tí ó rẹ̀ kọ̀ ọkọ̀ rẹ̀ kò fún tán. a bàbá wa àwọn nítorí nígbà mùsùlùmá wa wọ́n wá ní kí máa wò sí sí àwọn obìnrin o tí wọ́n bá ní ọkùnrin kan ó borí obìnrin láyé obìnrin ti sọ́dún lórí búkú ni fún èdè orí obìnrin. Àwọn àgbàgbà wá gbé kalẹ̀, wọ́n ní ẹni tó bí ní ọ̀sọ̀ dodo ìgbónú ọkùnrin ní máa borí obìnrin. Ẹni tí obìnrin ó sọ di olórí ìgbónú ọkùnrin ní máa ń borí obìnrin. Bíbí sọ́rì ṣẹ̀lí, jọ̀mọ́rà àkàmù lọ́wọ́, ìfẹ̀mí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá àwọn obìnrin gbé lénìí wọn ò gbọ́ àdàmọ́ wọn yé. ọ̀gá dàgbà tí obìnrin lẹ́yìn táwọn rẹ̀ ó gùn ẹ̀ka rẹ̀ wá fún. Hmm. tóbìnrin bá sọ nǹkan ọ́ndẹ́ẹ̀dì ninety bẹ́ẹ̀ ni ọ̀dẹ́ rẹ̀. wọ́n ń sọ wípé ṣáájú àtọ́kọ rẹ̀ ń jà wọ́n wá pa wọn tí ó lájà bí ṣe wọ́n wá ní ọ̀rẹ́ ìgbẹ́jọ́ tó ní ṣe fún ó sì dá ọkọ rẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá pẹ̀lú orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ gbá lè ní tí ẹ ṣe máa gbá wọlé kó tí wọ́n rẹ̀ tí ẹ lọ́wọ́ oríṣi tí ẹni tó rà kankan tí ẹ bá gbà máa máa mi gbogbo ṣe ń sọ àgbàlagbà tó bá ní ọpọlọ wọn ó ti mọ̀ pé eléyìí kankan ní ń dùn tó fẹ́ kó ṣe yìí eléyìí ọpọlọ. ẹlẹ́ẹ̀kejì tóbìnrin bá tún wá ń sọ tí ọ̀dà pẹ̀lọ́pọ̀ ẹ̀ bí ṣe ń pẹ̀lú wẹ́rẹ̀ nígbèrè dúdú kẹ̀kẹ́ gbogbo nǹkan náà bọ́bá jí ó ń 95 ní òye náà rẹ̀. Allahu Akbar. kí náà láti bẹ̀rù bẹ́ẹ̀ mọ ẹnìkan ọgbọ́gá ó sì ní láàkáyè nínú àwọn ará wa dáadáa ni ọlọ́run ọ̀sán sọ̀rọ̀ pàtàkì ní àlùkò àárín àti ìmọ̀ ní ọ̀wá dùn mo náà bá bẹ̀rẹ̀ hálíkọ̀ oṣù kìíní lọ oṣù kejì lọ kí n tọ́ bá hánú sí yóò gbàgbé òun lóṣù tó mọ̀ ọgbọ̀n ọdún kan kò ní kí n máa wà ọdún ọdún mẹ́ta ó ti wà lọ bẹ́ẹ̀ mẹ́fà ọwọ́ àtijọ́ kan ọwọ́ pé ìyàwó ẹ̀ kalẹ̀ pípé ìyàwó mi ní ẹ̀ Kùránì mo fẹ́ ha tí ìtẹ́pẹ́tẹ́ mi lọ́pọ̀ tí ò lè ń Kùránì yóò mú mi ìgbìmọ̀ tó olùkọ́ náà lè ṣe fún mi àdúrà ló ti dàbí lóòsì ìjẹun rẹ̀ wá bu ẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ní ha o láàrin ọdún kan ó lóun aláàrin ọdún kan ẹ̀ aláàrin kan sẹ́mi bá bá yín dá sí o ẹ̀ aláàrin ọdún kan ó ní lóun di aláàrin ọdún kan ó ní máa jọ yín lójú ní táwọn obìnrin ò lè gbà tí wọ́n sì ṣe máa ṣe fún ẹ̀sán yín

ṣàkà rọ́jùlù ṣàkà rọ́jùlù لزوجته عموما شكا رجل لزوجته عموما فقال لا أرى في الحفوظ عسرا فقال لا أرى في الحفوظ عسرا فقال لا فقالت حقق كلمة الغلوب منه ولما حقق كلمة الغلوب منه وجالا وفي الكفين بشرى وجالا وفي الكفين بشرى وجالا وفي الكفين بشرى وجالا tó kìtàbà rọ̀bì yá àyàtì àti ojú tó kìtàbà rọ̀bì yá àyàtì. Fàkọ́lá zádàkà rọ̀mánù kọ́dírọ́. Fàkọ́lá zádàkà rọ̀mánù kọ́dírọ́. Fàkọ́lá tí zádàkà rọ̀mánù kọ́dírọ́. Fàkọ́lá tí zádàkà àkùsántù láwọ́ àfìgọ̀lì lọ́kọ̀dé àkùsántù láwọ́ àfìgọ̀lì àbíbù náà. Wàkọ̀dé àkùsántù láwọ́ àfìgọ̀lì àbíbù. Làkọ̀dé àkùsántù láwọ́ àti mamú tàhíbùwọ́. Wàkọ̀dé àkùsántù láwọ́ àti mamú tàhíbùwọ́. Tàhíbù ṣúrọ̀ tàn àti náà àbíkọ́. سأخطب حرة حسنا ذكرى سأخطب حرة حسنا ذكرى سأخطب حرة حسنا ذكرى ولكني أرى لا لا لا أكرمكم الله من بو كم هو تنزل فقد فقد فقد أعطيتم تعبتب قوة حسناء عن ذكرى تعبتب قوة حسناء عن ذكرى ولكني أرى في الصوم نورا ولكني أرى في الصوم نورا ولكني لا إله أرى sọ́wọ́mọ̀ ya ló mọ̀ bọ̀ aláníṣìwá ni ìmánà wà lóòrọ̀ aláníṣìwá ni ìmánà wà lóòrọ̀ aláníṣìwá ni ìmánà wà lóòrọ̀ aláníṣìwá ni ìmánà wà lóòrọ̀ fàtúntù tàlátà tàǹtẹ̀ ìfì rọ̀dàmbí fàtúntù tàlátà تبذير ذنبي وأسأل خالقي يعطيك أجرا وأسأل خالقي يعطيك أجرا وأسأل خالقي يعطيك أجرا وأسأل خالقي يعطيك أجرا وهذا بعض حبي يا حبيبي وهذا بعض حبي يا حبيبي وبعض محبتي تأتي كمكرة وبعض محبتي تأتي كمكرة وبعض محبتي تأتي كمكرة وبعض محبتي تأتي Bàbá bẹ̀rẹ̀ sí ń dáwẹ̀, bàbá ìbẹ̀rẹ̀ sí ń lọ lé ṣe nígbà tó gbọ́ pé ìyàwó owó ní ìyàwó kejì. láàrin oṣù mẹ́fà, ọba Kùránìtà. Ọwá sí àwọn ẹ̀ka rẹ̀ pé ó ti rí bẹ́ẹ̀ o. ti rí bẹ́ẹ̀ ní tó sọ Ó gbogbo ya, ó ìyàwó ẹ̀ lọ bàbá yọ fún bẹ́ẹ̀ ní ọjọ́ òkòtò ní gbé e ní ọjọ́ òkòtò tó ń dẹ́rùn ìyàwó ẹni ẹ̀sìn. ó ní ẹ̀sìn àbúrò àbíjà ẹ̀sìn àbúrò ó ní fàkọ́lá zádà kárò rahmanu. fàkọ́lá ti fàkọ́lá zádà kárò Ọ̀nà ọba aláàrin oúnjẹ yìí yóò máa bá ń gbé ọgá. Làkọ́lẹ̀ àtàntù lọ́wọ́ hàtìzọ̀lẹ̀ àbí làkọ́lẹ̀ àtàntù lọ́wọ́ àti múta ṣíbrọ̀. Mú ní pẹ̀lú kùrà níra, sàákìbù húrọ̀tàn àtìná àdíkọ̀rọ̀. Ìfẹ́ obìnrin tó gbà jù mí lọ fún ọ tó tọ́ bọ́ sàdéhùn rẹ̀. Gbọ́dọ̀ mo ìmọ̀lẹ̀ mọ́ bu ara wọn mo wọ́n ní àdínkù tí ìwùlẹ̀ ti lọ fẹ́ yàwó mi fún tí mi bá gbáwẹ̀ tọ́lọ tó rí ní òmí ń kọ́ obìnrin wa ní tó bá gbáwẹ̀ tó ń wá dá sí ibi tẹ́lẹ̀ lọ ìmọ̀lẹ̀ bò ó fàtúntù sàlátà kan tẹ́kì sí rọ̀dà ń bí fàtúntù sàlátà kan tẹ́kì sí rọ̀dà ń bí. wọ́n bá ti ẹ̀jẹ̀ pẹ́sẹ̀ kan wà ilé àwẹ̀gbọ́ fún àrà mẹ́rin tí ilé dáa sí bákan náà kí mọ̀ yóò tún lè bu ara mi mọ̀ wá ní mọ̀ sọ pé wà á sàlù họ́ọ̀lì kí yóò fi ìṣàájírọ́ mo wá ń sọ nínú àwọn obìnrin níbi ẹ̀yẹ tó ti rúkọ̀ ṣùgbọ́n mo sọ fún ìwọ gbogbo obe ni wọ́n ní ilé ọkọ mi hmm. díẹ̀ wọ́n ti wọ́n sí ìfẹ́ tẹ́mi ní sí àti bí ń ṣe máa bọ́ ọ̀nà ṣùgbọ́n ọmọ lọ ọmọ ẹgbẹ́ àjọ máa gbénu lé ìlọ tí ọmọ ọ̀rọ̀ fẹ́ ní ẹlọ́rọ̀ wà bá gùn máa ha bà sí tàbí kàmẹ́kẹ́rọ́ wà bá gùn máa ha bà sí tàbí kàmẹ́kẹ́rọ́ wà bá gùn máa ha bà sí tàbí kàmẹ́kẹ́rọ́ wà bá gùn máa ha bà sí tàbí kàmẹ́kẹ́rọ́ ẹsẹ̀ wa máa yẹ̀wò dáadáa hmm. apá kan ìfẹ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ tí mo bá ń bọ́ sọ díá gbogbo ẹ̀ tí mo rán kí n fi rúrú fún láyà rẹ ni. láti ìkẹ́ àti ọ̀rọ̀ a ti ń ta màá ṣe ra. ọ̀rọ̀ àjẹ́ ìwà wa máa ń ajọ́ mánéjì ara wọn ní ara mánéjì hmm. òbí wa tí wọ́n ní kí a san dáadáa padà fún wọn a lè rí dáadáa yẹn sátán máa hmm. tó pàtàkì àwọn ohun ilé ẹ̀kà sí kí wọ́n jọ gbogbo obìnrin tí ìyá rẹ̀ tí kí ọkọ rẹ̀ bá níyà kọ́ jẹ̀jẹ̀jẹ̀ o kọ́ dákun kọ́ má gbè kí ọkọ rẹ̀ ọ lọ ná gbogbo obìnrin tí wọ́n jọ ọkọ rẹ̀ bá ní ó tẹ̀jẹ̀jẹ̀ ó má jẹ́ kí ọkọ rẹ̀ ó wọná kí lè rí wa ìyàwó ní sáwọ́ pàtàkì sáfà dọ́ta ọwọ́ náà sàfàlà mẹ́rin àwọn mẹ́sì ọdún àlá akọ́ alàrọ́jì sáálẹ̀ nìtọ̀ jẹ́ pé tí wọ́n bá ní ọkùnrin dà kọ́ wá tó sì dàgbà sáálẹ̀ ẹni tààlẹ́mì tó ní ẹ̀tọ́ tó tóbi jù lórí obìnrin annabi ní zawjuha ọkọ rẹ̀ tó bá ti mari ọkọ nàmbà yọ ní fain tá a bá ti ẹ̀gbọ́ tó bèèrè bá tẹ̀yìn ọkùnrin náà nǹkan ní ọkùnrin aláṣẹ ìyàwó ṣùgbọ́n tọkùnrin náà bó ṣe rí tó

tọ́gà ní fún ìdílé gbogbo obìnrin tó bá gbọ́ okò oríire oríire tó sì kù sí náà ní pé àwọn ni wọ́n ní orí ìgbẹ̀yìn àdúgbò sọ́mọ̀ lọ́wọ́ ẹ̀sọ́ náà dídà bọ́ lọ́wọ́ tọ́kù tó wá bá wípé ta ni ẹni tí màá dára sí ju àdúgbò ni ó mọ ta tún ni ó mọ ta tún ni ó mọ ta tún ni tó máa bù lẹ́lẹ̀kẹ́ni àwọn mímọ̀ lẹ́yìn tí ó dàrú gbogbo ìgbàlọ́lọ́ káàdì owó sápò tí bàbá wa gbẹ̀lá ní àwọn gbẹ̀lá ní hundred thousand láti tó rọ̀ ní áàpù sí mẹ́rin twenty five thousand thousand mẹ́rin mọ́ twenty five thousand àkọ́kọ́ áàpù màmá wa twenty five thousand kejì màmá wa twenty five thousand kẹta màmá wa twenty five thousand twenty five thousand yọ kọ́ lọ́wọ́ ìdílé ìjẹun oní bàbá ọba kí tí wàá làwọn obìnrin tó bá ń dọ́gbọ́n sí kí wọ́n ti ń kọ́ wọn lẹ́yìn ìpìlẹ̀ òbí òde kùtì àbúrí tí mo sọ fún wọn òní kẹ̀kẹ́ bẹ́ owó tó wò ní mọ́kẹ́ méje gbé tọ́mọ èmi tí mo kó wọ̀ ẹ̀ lẹ́yìn ẹ̀ǹdáko náà ni náà ni ọgbà o mẹ́ta mẹ́ta bàbá o ọba tó wọ́n mọ́sẹ́ ìbọn mohammed àríkà tí ká tó dáa máa rí ọmọ ẹ̀ káwọn fẹ́fẹ́ dàtọ̀ mẹ́ máa ń yọ jẹ ìyọ́ gba eighty thousand bàbá ọgbà twenty thousand wọ́n wá ti jáàmù láyà a responsible father òun ni wọ́n máa pín ní ẹ̀sìn mẹ́rin bàbá tí ó responsible márùn wọ́n máa pín tí nígbà pẹ̀lá fún ọmọ ó tún ṣe wá ní ìdí ká tún máa dọ́gba kan àwọn àgbàlagbà wá ní ká kí ìsára àwọn ọkùnrin gbogbo ọkùnrin tí ó bá jẹun ọmọ ìyàwó ẹ̀ fún jẹ kò sí ní rí bẹ́ẹ̀ ọmọ ló dé oko seventy five percent ní ìyá rẹ̀ lọ oko seventy five percent ní ìyá rẹ̀ lọ bẹ́ẹ̀ tún ṣe ó wọ́n lè tí ìkìlọ̀ ọmọ ọkọ̀ bàbá ti pé báyìí tẹ́gbọ́n sọ fẹ́ rẹ̀ pé kò sí yọ̀ máa o ah, ah. yóò tó gba nínú ọwọ́ rẹ̀ ṣe tọ́ lẹ́sìn bí ó tún fi ń dòdò pé ìsọ fún ẹ̀yìn lẹ́sọ fún ẹ̀yìn jẹ́sọ lọ́jọ́ kejì o ìgbé ní àdúgbò àti tó bá ń gbéjà owó bí owó ń dénú ṣùgbọ́n òpin tọ́mọ ti ń ṣe bọ́mọ náà ṣe ń jáde nínú ilé ìjọba. yàtọ̀ náà ó gbé òjì mo wá wò pé èmi gan bo ìyá owó ìsinmi mo fẹ́ jẹ́gbẹ̀. Tí ìsìnkẹ̀ mú mi wọ́wọ́ wà lọ́ọ̀ì mo fi yọnu sí ọ̀nì. Bàbá ẹni tó fẹ́ jẹun ọmọ nù. Ọlọ́jọ́ ọlọ́jọ́ gbogbo àwọn tá a ti máa ń yí tó jẹ́ pé ìyàwó kan la ní ọba dẹ́dà máa kọ́ àwọn àyàwó yìí máa ṣe àmì tí ń dá ìgbàgbé àti níyàwó yẹn ọlọ́run ti lẹ̀ wá. amínà. jọba ẹ̀sà ká àmì ìrábì kógún bí o. ẹni tí mo rò bá ìbàdàn mọ̀tọ̀lẹ́ ẹ̀jẹ̀ tó ń káyọ̀ gbogbo àwọn ìyàwó kan. gbogbo àwọn ìyàwó kan. Dínú mi, mọ́nà bá yẹ fún ìyàwó wa máa ṣe. Àmì káàfi gbàgbé àti sáyà òwúlé wọn. Àmín. Bọ́ọ̀lù fún kọ́ọ̀dà wa ọ̀díjà máa ṣe yàtọ̀ sí òbí rẹ̀ ti sáyà òwúlé. Tí àtàdúrà mi ti máa gbà mí méjì ájá o, ọ̀dájọ́ Àwọn ọ̀dà náà lè wọ́n ní ẹni o. Eh. Ọ̀nà yóò mú òṣìṣẹ́gbọ́. Ọlọ́run mọ́ àti ìwà nílé yìí. Àmì. Nígbà àwọn èèyàn àwọn èèyàn àwọn èèyàn àwọn èèyàn wọ́n àpá bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àmì. Jẹ̀mọ́ ẹgbẹ́ àpọ̀lọpọ̀ ti kó orí ẹrù. Mo ti parí náà ti parí náà ní wọ́n á lórí ọmọ báyìí. Nínú àdíjì tí Imam Abu Dawud gbà wà, ní àdíjì Amr ibn Sa'id Nàìjíríà ń jẹ́ bíi, àdíjì ọ̀pọ̀lọpọ̀ sàhábà ìjọ kan. ẹ̀dùnkọ́bá ló bá dìde ó ọ̀rọ̀ sí ọ̀rọ̀ ṣúgbà sọ̀tọ́rin àkíkọ̀ ìrẹ̀ nẹ́bì afẹ́bí ó pa àkíkọ̀ bí ẹ̀tì gbàmìdì náà nù àbíbà ni iná lọ́ra azza òkúkọ̀ wa tá a bá ni ọba dẹ́dọ̀ ọ̀fẹ́ kéèyàn máa tẹ̀yà tẹ ẹni tó gba àdíìsì wá ìdìrọ́gbọ̀n ní ọwọ́ kìkì ẹ̀bọ̀ ó ní sáka annáwó kẹrí àlísímà bí ẹni tí ànẹ́bí ò láìkí kí wọ́n máa pe ẹran súnà ọmọ ní àkíkọ̀ ọbẹ̀ tí wọ́n máa pè ní mẹ̀síkà ìtumọ̀ ẹ̀sìn kan nítorí pé akọ̀ kéèyàn ò gé nǹkan ní súnmẹ̀ akọ̀ kéèyàn ò tó pa ẹran súnà ọmọ tí ìlú méjèèjì ibi kankan náà ni ẹ ti jọ wá nkúnkù ọba tí wọ́n máa fẹ́ ìyá àkíkọ̀ ọba ti à ń pẹ̀rẹ̀ súnnà mú súnnà ọmọlọ anúbì wọ́n sọ̀rọ̀ yìí pé à iná lọ́à ágbẹ̀rẹ̀ lórí ìlú pọ̀ èyí ń bí wípé kílẹ̀ tọ́ tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe fọ́mọ yín nígbà tẹ́ ẹ bá bí èmi wá ń bẹ nínú pé à ọlọ́run ọgbọ́ ọ̀fẹ́ kéèyàn ọmọ ẹ̀sẹ̀ yàtẹ̀ bàbá torí tẹ́ ẹ̀ bá ti ṣẹ̀tọ́ yẹn ilẹ̀ fún kọ́mọ ẹ̀rọ bá bẹ̀rẹ̀ ń gbàtọ̀ bá dẹ́gbà ẹ̀yìn lẹ́tí fún ọlọ́run àní ní gùlámì ṣàdánù mùkábí àdáni ẹjọ́ lọ́ba fọ́lọ́mọ ọkùnrin ọ̀pọ̀ ẹ̀rẹ̀ méjì mo ká bí àdáni akọ́kànwà àfáà ní bí wá ti púpà kan yóò máa pàkejì kí tó lọ́pàá kẹjọ kejì ó wà kẹjọ kẹjọ torí pé ọmọ sọ wípé káfà àrọ́dùn ìdà ìrọ́ ẹni ìdábà bá wọn máa ń wọn lágbẹ́já pa ẹ̀ẹ̀rẹ̀ méjì tó bá pa méjì èdè tẹ̀ǹtẹ̀lé akọ́kẹ́lẹ́ ti mẹ́kọ́ mo ká bí àdáni wọ́n jọ dọ́gba lára èèyàn ní seven thousand lọ ọwọ́ ara ẹ̀ràn four and fifty thousand ọ̀rọ̀ ẹ̀ràn two fifty ìbẹ̀ náà wọ́n ti rí lò rájà nǹkan ọwọ́ ọgbà sẹ́tọ̀tà kẹ́rìtò wà lọ́bá rẹ̀ nàkà tí mọ̀mú lọ́jà ní bẹ́ẹ̀ tẹ́kù mọ̀ náà afẹ́ ìtàyà rẹ̀ yàn bí ń bẹ̀rẹ̀ ó sì nà bọ́ gbà látàbọ̀lẹ́sífàì ọwọ́ amírùn ó kì bá bí yàtọ̀ yọ́n sọmọ́ pẹ́kò tí ìṣe epo kò sí lọ́rùn tí wọ́n làwọn kan bá bọ́bẹ̀ wọ́n ní gbogbo dára bí ìrìn sọ náà tó jíṣẹ́ pé a ní kí ló jíṣẹ́ pé wọ́n ní tọ́wọ́ tẹ̀lé jùlọ èèyàn bá bí ń kọ́ a ní ẹ̀yìn lára yín ọ̀balẹ̀ kẹ́ ẹ̀ farabalẹ̀ gbọ́n tá sàn sọ yìí ànábìrì tí a bá ti bímọ ọkùnrin ẹran mélòó méjì tá a bá bímọ obìnrin ẹran mélòó wọ́n wá bí obìnrin méjì papọ̀ ní kàǹkẹ́ náà lẹ́ ó ní ọkùnrin kan ìgbẹ́ta ìnáwó ó ní méjì ọkùnrin kan ọkùnrin méjì obìnrin kan obìnrin mẹ́ta ọkùnrin mẹ́ta Àdúgbò jẹ́ rọ̀. Bá ṣe wá máa wọ́n ṣòro. Náà wọ́n lọ. Ìtẹ̀sí ìpùlù bàbá ọlọ́mọ ìwà apá ẹran súnà ọmọ láti fi sọ pé ọmọ ilé ìfúrọ́tọ̀ àyìn ni ọjẹ́ alọ́mà àmbítúwù sí obìnrin àbùkù obìnrin alọ́mà àmbítí ha nàbátà na hasana ọlọ́jọ́ jí ọmọ ìyàjáta jí ó ní àrùbáríkà àwọn ẹlẹ́sìn ni wọ́n bí mẹ́jọ wọn dẹ̀lẹ́sìn. mẹ́jọ máa jó lórí ọkọ̀ máa bá àkọsẹ́ Àmín. nínú ọ̀rùn Àmín. pẹ̀lú 3005. Àmín. ọlọ́dọ̀ jẹ́rì. bá mi sí ní ẹ̀rẹ́ àtúnà. Àmín. bá mi ní dókítà súnà. Àmín. bá mi ní nẹ́ẹ̀sì súnà. Àmín. bá mi ní fámásìsì súnà. Àmín. dáàbò Mọ́tẹ́ ní òkú orí fún bàbá rẹ̀. Ẹjọ́ ìwọ ẹni tí ṣé kí mú pẹ́lẹ́ǹtì tọ́ba ti tó ẹ̀yọ́ kàṣọ́kọ́ olùkó fèmí. Ọ̀rẹ́ ìjọ ohun. Lẹ́yìn ọmọ ìfún àníbi. Lẹ́yìn ìgbésí fún mẹ́ta. Lẹ́yìn mẹ́ta. Lẹ́yìn márùn ìgbẹ́fà. Lẹ́yìn ìgbẹ́fà ìgbẹ́jọ. Lẹ́yìn ìgbẹ́jọ ìgbẹ́jọ. Lẹ́yìn ìgbẹ́jọ ìgbẹ́jọ. Ọlọ́run mẹ́rin kọ́ Ọjà ẹjẹ́ ìjọ ọba ìkọlọ́njọ́ ohun. Lọ sí ọkọ̀ tí wọ́n gbọ́dọ̀ mélòó àkọ́kọ̀ títí. Jẹ́ bàbá ọlọ́gbọ́n máa fi méjì fún ọmọ ẹ̀ lọ síbi kọ́kọ́ kọ̀ọ̀kọ̀ àti tó bẹ̀rẹ̀. Ilé ìgbẹ́ kò sí à ẹjẹ́ ìjọ ọba ìkọlọ́njọ́. Màlúù kọ̀ wọ́ọ̀kì tí láì mílíọ̀nù lọ́wọ́ ilé ìpínlẹ̀ Jẹ́ bàbá ọlọ́mọ panú ilé rẹ̀ fún àtún àtàn ọmọ ìlọ́jọ́ jẹ́pọ̀ ọmọ wọ́n ti mọ́gbèrè méjì tó yóò ní ìlú Ọmọ wa gẹ́gẹ́ bá ti mọ́ ọkọ rẹ̀ àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá olóhùn fún lága ìdìpọ̀ wọ́n ló kọ tí ń sọ máa mèrè wọ́n ní ọ̀kan babó ń baba ṣẹgbẹ́ mi mọ́ ṣàìsàn ní ti aṣọ mọ́ ní nǹkan kan tó lọ sọ ń bà ní ọlọ́run gbogbo àwọn àbá wa tó ti mú sọ́dọ̀ bá ní ìgbàgbọ́ wọn wọ̀ àti pé ní kí wọ́n sọ pé ọmọ ọmọ ìhòòdì àá ṣùgbọ́n jọ́nà náà ọba